káre ọ̀dà báyìí ẹ̀yin náà ẹ̀ gúnlẹ̀ ayọ̀ o ilẹ̀ ẹ̀rọ ẹ̀rọ lásàrè ẹ̀dá kan ṣẹ́gbọ́n. ẹ̀rọ sàbí ṣé kí wọ́n ràn yín lọ́wọ́ sà. irọ́ mọ́sẹ̀ ìyọnu ọ̀dà àgbà ọlọ́run ó pawọ́ náà lè torí wọ́n sì wọ́n sì fò ó títí kọjá sọ́nà kejì. ẹ ẹ sà ẹ fẹ́ fún mi lówó. wọn ò gbàgbé irú wa ẹ àgbọ́dọ̀ jògún lówó a sì ti pọ̀ ju ẹni tí ó wọkọ̀ tí ò ní sanwó lọ ibi tó wọ̀ ń wà ó jìn lọ́jẹ́ nǹkan kan fẹ́ bọ́lẹ̀ ẹ má bínú ẹ̀yin ronú ọkọ o ẹ má bínú ẹ ó ní tí mò ń wá ni o tí mò ń wá pẹ́ ẹ má bínú o <laughs> olódindi mò ń wá <laughs> one thousand dídí tí mò ń wá rè lówó yìí ẹ̀yin lẹ́wọ̀ àfẹ́mi ní séǹjì nísìnyí. ẹ gbàtà ẹ dákun èló làdéhùn wa ń gbà tá a wọkọ̀. ẹ mo sọ wípé two hundred ẹ sọ fún mi pé seven fifty lẹ máa san. mo sọ bẹ́ẹ̀ náà pé jẹ́ seven fifty two fifty ló yẹ kẹ́ ẹ kó fún mi àmọ́ three hundred lẹ kó fún mi owó yín lé fifty naira sí mi lọ́wọ́ ẹ dákun. ẹ ẹ wo bàbá ẹ wo ẹ bá mi dẹ́wọ̀n padà fún wọn máa sanwó yín sá. ẹ ṣe ọlọ́wọ́ pọ̀ ọ́ léwọ̀n náà dàgbà owó owó rẹ lẹ́wọ̀n gbọ́dọ̀ gbowó lọ́wọ́ ẹnikẹ́ni nínú yín ẹnà sùúrù ṣe o ẹ̀yin náà ayọ̀ ah. jẹ́jẹ́ o ọyẹ yín ah. jẹ́jẹ́ ni ẹ̀rín ẹ káre. bàbá má gbà fún bàbá má gbà fún bàbá má gbà fún bàbá má gbà fún àkàndá Elédùmarè tí ò ṣe é farawé wà. Hmm. wonders shall never end bàbá tí ò lójú tí ò rí iná rárá ó ń júwe ọ̀nà lẹ́yọ kọ̀ọ̀kan àló tún ka owó hmm, ó yà mí lẹ́nu. my sister oríṣiríṣi ara ló wà nínú ayé tá a wà yìí ẹni tó bá ti yànda ara ẹ̀ òun lọ́rùn ṣetán láti ràn lọ́wọ́. Hmm, ó hmm. ga o ilé ìjọ mi lójú gan o. ẹ̀yin ló ń jọ lójú ló ń yà lẹ́nu. mélòó mélòó rú ẹ̀ táwa ti rí àgbẹ̀ afọ́jú àtẹ̀gbé arọ nínú ọkọ̀ àti gbẹ́ni tí wárápá gbé ó wọnú mọ́tò tán ní wárápá gbé. sínú mọ́tò yìí náà. bẹ́ẹ̀ ni mélòó mélòó rẹ̀ tàbí rí ṣùgbọ́n kò jẹ́ pé ti bàbá yìí ó fẹ́ yà mí lẹ́nu díẹ̀ ó mú ìyàtọ̀ díẹ̀ dání ó special bí àṣà ẹ̀yàn alákọ̀wé ó special díẹ̀. <laughs> ẹ̀wò ó dàbẹ̀ ni pé lónìí ta ìrírí tèmi náà tún dé kan lónìí nù hmm. èmi náà tún ní ìrírí tó yàtọ̀ pásítọ̀ ìbára orílẹ̀ kọ́lẹ̀ tó fẹ́ ẹ jọ̀gá. jọ̀gá ẹ má bínú. àìsàn kì í ṣòrí ara. àìsàn kì í ṣòrí ara. àrùn kì í ṣòrí ara. àrùn kì í ṣòrí ara. má fi dán mi wò bàbá o. má fi dán mi wò bàbá o. ohun ta kò dá mọ́ mi. ohun ta kò dá mọ́ mi. Elédùmarè gbà mí lọ́wọ́ ayé. no no no no. àrùn òmò lówó. No, no àrùn mọ́ tálákà o àrùn mọ́ ọmọdé àrùn mọ́ àgbàlagbà o. Túnjí. What is all this now? Kí ló tún ronú fún báyìí sìn? Ṣé bá ti ń Monday a máa lọ hospital? Eh? I, do, I don't like this. Kí ló to tó bá bẹ̀rẹ̀ tó ń ronú? Kí ló Eh? Oh, ní gbogbo ilé ètò ẹ̀ṣẹ̀ now. Everything is going to be fine. The bá lọ sí hospital sí wọ́n máa rí nǹkan tó ṣẹlẹ̀, àdè máa treat ẹ̀, àrẹ́dẹ̀ máa yá. Ṣé o lè sọ àìmọye tá a ti lọ sí hospital lórí ọ̀rọ̀ nǹkan tó ṣe mí ṣọ́rọ̀ hospital ni nǹkan ìmọ̀ ṣá mọ nǹkan tí mo ń go to ṣábí pé ibi tí mo ti ṣubú yẹn ń sìn àìmọye àwọn èèyàn ló wà ń bẹ̀ ló ìgbà tí mo máa tají mi ò rí fóònù lọ́wọ́ èèyàn kankan bọ́ ta mo mọ̀ tó ti ń record mi ibi tí mo ṣubú sí kí ló rò pé mo fẹ́ dà lọ́la ní kọ́ńtì yìí tí n bá wà ní position kan lọ́la ní country sí ìkànnì wọn kàn lè mú fóònù jáde kó sọ pé báyìí ni mo ṣe rí gbà kan irú èèyàn báyìí ni mo jẹ́ gbà kan is that making sense? for how long ni kíní màmá ṣe mí for how long ni tìjú ìmọ̀ wà nínú ayé mi kíkan má ṣubú lulẹ̀ ah no. I understand your feelings. okay. èmi wà bíbá ìfún ẹ hmm. tí mi ò bá ti kẹ́ ẹ kí ló kọ́ mi pẹ̀lú àwọn tó rí anything mi ò rọ anybody nǹkan tó bá wọ anybody ló lè fẹnu ẹ sọ we are in this together oyè kí ni big deal pé yóò sick tí yóò bá sick ara yóò máa yẹ náà ẹ̀yìn pé pẹ́sẹ́ yẹn kan máa sọ kọ́ kí ló kọ́ bá wọn nìkan sọ ṣé lọ́ọ́ ṣáájú kò síbi ló wá ń ronú so nǹkan tó ronú báyìí sí tó dẹ̀ mọ̀ pé mò ń jáde báyìí mo ṣe fẹ́ jáde. ìyá òun ṣe problem máa jáde lọ síbi tó ń lọ máa lọ tó lọ. kò sí wàhálà máa lọ síbi tó lọ. mo ti lọ tán kájọ máa ronú gbà yẹn ah, ah. báyìí pé ronú yẹn ló máa pè wá kájọ máa ro bíi pé o ní ìdẹ̀mọ́ ọ̀rẹ́ máa lọ síbi tó ń lọ mọ́kàn wọ emotional about it ní ìsá tààzọ. let's be emotional together kàjókòó ká má jọ ká má ronú bí ẹni máa solve problem. bí n pé try láti understand mi èmi yìí ń ṣiṣẹ́ lọ́nà ṣébò ni hmm? ó dá lọ get nǹkan tí mo lè jẹ fún mi. Ah. Okay àìsàn kì í ṣòrí ara. àìsàn kì í ṣòrí ara. àrùn kì í ṣòrí ara. àrùn kì í ṣòrí ara. má fi dá mi wò bàbá o. Oh, oh. ẹ̀sùn mo fẹ́ da omi kí n má domi sí yín la. Ah. ṣé mi ni wọ́n sọ fún ìkejì rẹ pé àfọ́jú ni mí. Ah. ẹ lóòótọ́ ẹ̀yìn ìkejì rẹ̀ àfọ́jú ni mí lóòótọ́ àmọ́ ojú ìta mi lọ́fọ́ o kedere ni tinú mi ń ríran ṣe fẹ́ gbọ́ gbogbo tí ń ṣe yín mọ̀mọ́ ẹ sáàsùn wọn domi ń tèmi ẹ má jẹ́ ń domi sí ilẹ̀ rọ́lá lè dùn ní. bàbá ẹ ra sà kí mo lè ṣe fún yín o. ẹ ẹ rántí ojú mi sà. Hmm. wọn ò mojú rẹ o sáfọ́jú lè rí yàn ni bí wọ́n lọ sọ pé mo fọ́jú nìsín àmọ́ bí mo ṣe ń gbóhùn rẹ yìí mo ti mú un rẹ dákun bo lèmi rẹ ti pàdé nọ́mbà láti rà. ìgbà kan wà tí mo wá sí inú ìlú yìí tẹ́ pè mí tẹ́yẹ́ kí n mọ̀ wípé mo ní ìṣòro lórí ọ̀rọ̀ ọlọ́mọ bíbí tẹ́ni tí n bá ṣe àwọn nǹkan kan pé àdúrà mi á gbà ẹ mo padà wá láti wá sọ fún yín ni wípé ọlọ́run ti gbọ́ ọwọ́ yín ṣe wá lóore sà. bẹ́ẹ̀ni exactly Baba. torí nígbà tóun délé tó sọ fún mi ọlọ́run ló ní kí n má dẹjà mi ò kọ́kọ́ bílífù àwọn ọ̀rọ̀ tí ó sọ fún mi yìí hmm. bọ̀ǹgbà tí mo wá rò dáadáa mọ́ àwọn pé jẹ́ kí n please má ẹ̀ díẹ̀ mo fi fún láyè àmọ́ ọlọ́run ti gba ọwọ́ yín nìsín ó ti ṣe wá lórí ìyàwó mi ti lóyún. bẹ́ẹ̀ni ọ̀dà ẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà àmọ́ sí arọ́pẹ́tẹ wádùn èmi kan ọmọ ní o elédùà ọba kiri sórí ọba sórí kiri lónìí. bẹ́ẹ̀ ni bàbá. Hmm. torí pé ọ̀rọ̀ mi sí ni mo sì jíṣẹ́. ẹ ṣeun kún bàbá. mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà torí ká ní ìwọ náà déjà ń gbà náà torí bó ṣe rán mi sí ìta bá wò pé afọ́jú lásán lásán kẹ́ ẹ má kọ̀rọ̀ mi kún ẹ líle wá dúpẹ́ lọ́wọ́ mi báyìí ní ìsìn. ìjọ fún èmi ìmoore ẹ bá mi gba kíní kékeré yìí Baba, ẹ bá wa manage sir. kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀. five hundred thousand naira nìyẹn. owó five hundred thousand. bẹ́ẹ̀ni ní bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. mo ṣe mo mọ̀ dúpẹ́. <laughs> Ah, ah, irun yín ọmọ ọdún kálí àríyá yín ọmọ kú. àmín àmín Ọlọ́run. Ah, ẹ wá ẹ má lọ. okay sir. torí a gbọ́dọ̀ kó mi tán kíkan tún mọ ọrùn pẹ̀lú tẹ́ ẹ wá ṣe yìí pẹ̀lú tó sí yìí ìṣòro mi tún ti yọjú. ah bàbá ìṣòro bíi ti báwo. ẹ ṣe sùúrù ah. àmọ́ ìṣòro tọ́lọ́nà àbáyọ ni ah. obìnrin kan ń bẹ ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ ni oh. kódà obìnrin tí mò ń sọ yìí ó ti fẹ́ẹ̀ di mọ̀lẹ́bí yín tán pátápátá òun ló wà ń di àìrọ́mọbí rẹ kódà ń yóò gbéyàwó yín ńlọ ti ta onísùtà tọwọ́ mọ́ ńlọ ti ta ọlọ́fà burúkú ah. ọ̀gbọ́dọ̀ lóyún. bàbá àwọn rò pásìkò ọlọ́run ò tí ì tó. ọlọ́run mi ìṣe bí ire lolúwa mi ṣe èèyàn ńlọ gbégi dínà yìí àmọ́ ohun tí ó ṣẹlẹ̀ rí sẹ́rẹ́ni tí mò ń sọ yìí ó ti mọ̀ pọ̀ ó ti lóyún yóò wá gbómi kan wá ní kò pẹ́ kò pẹ́ báyìí nísìn yóò sọ fún ọ pé omi tó ń wò yìí o omi àdúrà ni dákun ó lè gbà lọ́wọ́ rẹ̀ àmọ́ mọ́ mu torí tó ọbẹ̀ ilé mú gbogbo tó ń dùn ọ̀run tó yún tó wà nù rẹ̀ yóò wà lẹ́wọ̀. ọlọ́run ní jẹ́ bàbá. bàbá ẹ dákun báwo la ṣe fẹ́ mọ ẹni tẹ́ ń sọ yìí. bẹ́ẹ̀ ni. sá ṣe sùúrù ojú yín náà lẹ́rìn ojú ní nǹkan hmm. a ní àkíyèsí tẹ́ mọ ṣe nísìn lẹni tí ọba wá tí ó gbé omi wá. Hmm. àmọ́ ẹ má bàjá o ó dá sá. ẹ ṣe wo lónìí ojú oṣù yìí ebi ọ̀ní pẹ̀yìn náà ẹni tó ṣàánú afọ́jú òun náà ráàánú gbà ẹ ṣe mo dúpẹ́ o. ẹ ṣé bàbá i'll get back sí sà. àkàndá elédùnmarè tí ò ṣe é farawé wáyé arírun àná bíi dán àrítọ́lá sílẹ̀ bíi dán. ọ̀rọ̀ tako arápá bá sọ òde ọ̀run. n kò ilé wà ní báyìí o èmi náà bí sí gan torí ọ̀gá rẹ̀ déédéé pè mí pé ṣé kàn wẹ́ẹ̀nì kejì kàjọ má ṣe shifting èmi kò ní ìdì ṣé ó ti yé torí pé mò ń gbádùn ara mi èmi rè ń ṣe àárọ̀ kí mò ń ṣe tọ̀sán kí mò ń ṣe talẹ́ èmi nìkan rè ń ṣiṣẹ́ gbàyìnbá ráyè màá wálé ṣé ó ti yé dákun má gbàgbé wa dákun má gbàgbé wa dákun má gbàgbé wa kọ́tì kọ́tì kọ́tì má tẹ má tẹ padà má tẹ padà. wa ọba tó nìkẹ́ ìgẹ̀ dákun má gbàgbé wa. ọba tẹ ẹ mọ ni ọlọ́run ti gbàgbé yín ti pẹ́. kátà ìgbà pé èmi gbàgbé n kò ti géètì iye ìfẹ́ wọlé ṣé kò yẹ kẹ́ sálámọ̀ tàbí kẹ́tẹ̀ sọ pé àgọ́ ńlẹ́ o ẹ̀ ṣe kankan ẹ̀kan wọlé jọ̀mọ́ bínú ṣé bàbá ti kọ́lé síbi nìkan kan wọlé gidi bàjá. ẹ dákun ẹ mọ bínú. àwọn àbára ni ẹ dákun ẹ mọ bínú ṣe rí bá a ti máa ń jáde kiri láyàjọ ọjọ́ nínú. bá a ti máa ń ṣe jálàbí káàkiri nu. tá a máa ń fi ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ mùsùlùmí òdodo ọ̀rọ̀ nù àlùkùránì tá a máa fi ń bọ́ àwọn èèyàn rẹ̀. tá a máa ń fi ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ àlùkùránì tá a máa fi ń bọ́ àwọn èèyàn káàkiri. mo fi oògùn búra tí n bá ti gbọ́ pa lẹ́nu yín oògùn máa láyìn fọ̀ sí yíká ni. Ah, èmi ni mo sọ bẹ́ẹ̀. ẹ eh, eh, àfa mi ẹ dákun ẹ má bínú ṣé ẹ rí àwọn alájà tó ń gbénu lóye la béèrè àti wọn rí ṣọ́ọ̀bù wọn àwọn ṣọ́ọ̀bù àti wọn wá sílé bàtí wọn wọlé báyà wípé kò sí mọ́tò wọn náà gbà káwọn pé sọ́wọ́n aláìmú wọn sílé. wọn bá pẹ́ yàyàkuyà náà ni tí wàá pé bóyá yàyàkuyà ẹ̀fẹ́ wọlé onílé inú kọ́ńpáàdì ẹ̀ kọ́kọ́ ń wò bóyá mọ́tò wà ń bẹ̀ bóyá kọ́ńpáàdì jọ̀ọ́ bá bínú ṣé wọ́n gbé mọ́tò síbẹ̀ ni àbò kọ́lé síbi tó fi wọlé bóyá pé inú mọ́tò lọ kọ́kọ́ ń wò. àfà ẹ mọ bínú sàlàjà ń bẹ lé. ah ó dẹ̀ wá ṣe o wọ́dẹ̀ lọ́rọ̀ tuntun lẹ́nu láàrin wọn kí bàjẹ́ bẹ́ẹ̀ ni bàmá àtẹ́ǹdì sí rárá máa lọ bá àlàjà lẹ́sìn

àmú yín lómi bẹ́ẹ̀ ni. aláwo láìláìlàlá aláwo láìláìlàlá aláwo láìláìlàlá aláwo láìláìlàlá aláwo láìláìlàlá aláwo láìláìlàlá aláwo láìláìlàlá. gbogbo calculation tèmi ń bíbá jẹ́ eight hundred. ẹ nà. eight thirty lèmi gẹ̀ẹ́tì ń bí. eight thirty. yes. oh sorry mi ṣí yáǹtì ni mo ah, ah, alájà. gbogbo orí mi yìí calculator ni ta nìyẹn. Ah, alájà èmi ni ẹ má bínú ẹ jọ àwọn kan rè wá wọn fẹ́ rí yín fún àkànṣe àdúrà wọn ní kí n kọ́ wá bèrè pé ṣé kán wọlé àbí kí n bẹ kán wá níjọ́ mú ẹ kò sí nílé. àwọn afáàmọ́ọ̀sì wa ló máa jẹ yẹn o tó náà ti mọ̀ pé mo wà lé ni wọ́n ṣe wá village wo ló fẹ́ gbà. alábòsí lọ́wọ́n àfààní ṣáàjẹ́ kan wọlé. ọ̀rẹ́ mi ah, sórí ọ̀rọ̀ wọn àfààní pàápàá bí nǹkan mi ní lára mi wọ́n mọ̀ pé mo wà nílé torí ẹ̀nà ṣe wá ṣé àdúrà tó fẹ́ gbà fún mi wọn ò lè wá gbà fún mi ní ṣọ́ọ̀pù. ọ̀rẹ́ má sọ bẹ́ẹ̀ sórí àwọn ló mọ reason tó fi wá fẹ́ gbà fún ilé jẹ́ kó wọlé náà kò sí big deal náà. kò sí wàhálà. by the way jewelry tí mo ní kó get fún ẹ̀rọ yẹn kọ́. Eh, ó wà nínú ọ́dà tí mo ọ́dà ó wà ah, ah. ó yẹ kó mọ̀ pé káṣàǹkarì lọ́jà mi ó dẹ̀ ti mọ̀ pé ó máa fún mi lówó. salamu aleykum. wa aleykum salam. ààrẹ aleykum salam wàràmọ́tòláì wàbárakàt. Ah. ẹ rọra àfa o ẹ ǹlẹ́ o. Ah nígbà tán náà àwọn àáfàá kan ń béèrè mi mo rò pé àwọn àáfàá mọ́ọ̀kì wa tá a jọ ń ṣe àsálàtù ẹ jọ sà àsálàtù wo ni tọ̀dọ̀ tí. alájà lóòótọ́ ni pé ọ̀dọ̀ wa rí ẹ̀ẹ́dẹ̀ mọ̀ wá rí àmọ́ ẹ ti mọ̀ wá lónìí nìyí tó gbé tọkàn nìyẹn mọ́ra ká pàdé ọjọ́ wájú ń bò míì ẹni sọ pé ẹ dá wa mọ̀ àbí ẹ mọ̀ wá ni mọ̀. ó dáa sá kí lẹ wá fẹ́ kí n ṣe fún yín báyìí torí ojú yín yìí ó le jù. mo fẹ́ tójú yín ó ń dẹ́rù bàyàn. <laughs> àbí ọ̀rẹ́ mi. ṣé ojú tẹ rí i lọ. ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ̀yin ni. ẹ má yẹ kó dìjà kó má di èṣù débi pé a máa bẹ̀rẹ̀ sí bára wa wí mo wá fi ọlọ́run ọba tẹ́ ẹ̀ sìn mo fi bẹ̀ yín torí èṣù ló ń gbé tiwa sálì nù tẹ̀mí ó jókòó síbẹ̀ kankan ni now gbogbo tó wà lẹ gold tó wà lẹ ẹ bẹ̀rẹ̀ sí kó sínú báàgẹ́ ẹ tẹ bá kó síbẹ̀ tán ṣé bó tẹ wàásù ọ̀run wàásù ọwọ́ yẹ kó sí. ọjọ́ àti ń kó àti ń kó àti ń gbèsè pariwo gbèsè gbèsè ah. gbèsè ní àfa àfa ẹ èmi lẹ́yìn ẹ máa kó lọ èmi ah. ti kú o ah. gbèsè ẹjọ torí Ọlọ́run ẹ máa pa mí ikú mi kò dá báyìí ẹ máa rọrọ ẹnu mi tọ́wọ́n kàbí láti kẹ́ wò kí n bá kú báyìí àjọ àwọn ọmọ yìí ẹjọ torí Ọlọ́run fọlọ́bẹ̀ẹ́ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ bá yanjú rẹ sọ ẹ bá yanjú tó bá tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa fi ìbọn ìfọ́ orí ẹ̀ dànù. ẹ̀lú ẹ̀lú padà ṣe ṣe wà ń díùtì èmi kàfáyà ni èmi kàfáyà ni ẹ a ní ọmọ lè ó wà nù compound wọn wà lọ́dọ̀ alájà lókè ìjọ ṣe wà ẹ hello hello tèmi bá mi yé mi ti bàjẹ́ bẹ́ẹ̀ ni yóò gbọ́ nǹkan tí mo sọ. Ah! dúró tì ìwọ ó yá wọlé lọ tẹ̀lé mi. abọ́dìpọ̀ lórí burúkú ni bàbá yẹn tí bá mu màá kọ́ fọ́ ojú ọ̀tún ẹ̀kìtàn fọ́tò sí tínú bá bí mi mo lè lọ ká bàbá yẹn mọ́ sí kí pàdánù lórí burúkú wo nìyẹn náà kí ló fẹ́ fà é gọ̀gọ̀ nígboro ayé. Bàkí ah, ẹ calm down. o ní sóríire ayé rẹ máa bàjẹ́ ni kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ fà wèrè wá kálájà má jẹ́ so ṣé ọ̀rọ̀ ìkẹyẹ náà sọ́ọ̀sì ni èyàn tó fáwa ó mú ògùn ó ti fáwa ó ní mo ò ní rẹ̀ wá láéláé ẹ́ alọ́jáde èsì kéèlò ti jábọ̀ ibò kọ́ ọ̀tá kọ́ fẹ́ẹ̀gbà smart ní ibo labẹ́ wà báyìí ṣùgbọ́n táwọn ọlọ́pàá ti máa wá kiri dé ni. ẹjọ ẹjọ ṣé mo lè sọ̀rọ̀. sọ̀rọ̀ ẹnu ẹ. ok nílùú tí mo ti wá mo mí pé ìlú tí mo ti ṣe kékeré bàbá kan wà nílùú yẹn afọ́jú ni o bọ̀ wọ́n gbóná gan-an mi ò lè sọ tọ́lọ́jọ́ bá dé o kò sí ìbọn tán lẹ́yìn fún yín tó máa ràn yín. again jọ̀bọ̀ kí ni mo jọ lójú ẹ náà wèrè ni àbí mo kọ nàbó lójú kúlẹ̀ lẹ́yìn ni tí ó kárájà máa yẹsùn kò sáà sì mi lè dábì tó ti wà dé iná kí ló ṣẹlẹ̀ kí ló dé gan-an ah again ni again lórí ilẹ̀ yìí lórí gbàgbàjọ wà ìtúgbà wọn tó ń sọ fẹ́ mi ẹnìkan tún wà mí kan abọ́jú mi kan kébì tún kówó lọ àbí tó bá ṣe pé kí ni màmúlẹ̀ fún wa gé lẹ́sẹ̀ dànù àbòsí wìn. hey Blackie calm down now lórí lẹ́fù wo nìyẹn pàkí lẹ́fù ìyàwó mi dànù àtọ́jú ẹtì. aṣọ fẹ́ kú fún ni. ajú wa lórí gbani mẹ. ẹ ti sọ ya wèrè pé ẹjọ́ máa tọ̀tọ̀ sọ fún kẹ́ bá fẹ́ kọ́ tọ́lọ́ wèrè fúnra yẹn ti ya wèrè dànù. ẹ kọ́ sí ẹjọ́ kó sì lọ lórí gbáwo nìyẹn lórí àtẹ̀wò ẹ kó sí lọ. bébì o lè sọ ọ̀pẹ nǹkan tó sọ yẹn confam ni. confam ni. who is there. Joko. okay. <laughs> àríwú lọ́sàn-án. ah brade Tola, Tola. sí. okay. tọ́lá okay. i'm fine. Joko, Tola. báwo ọ̀rẹ́ mi ṣé wà Okay. ok i'm fine. báwo ni. èyí tí mo rí èyí tó dẹ̀ pèmí pèmí pèmí pèmí pé ó ń bọ̀ ṣé kò lè ṣá. kò sí nǹkan kan. Joko. Ah, ah. jókòó jókòó jókòó rẹ fíjọ́ mẹ́ta. àjọ ah, kan pẹ̀lú. gbogbo ilé ń kọ́. Ah. ṣé ṣàwọ̀ òkè. mo wọ òkè. ìgbà ojú ẹ̀ ló fresh. Ah, àtiwọ́ náà ń kọ́ <laughs> tìṣe náà ló ń dán yìí. <laughs> ẹ ṣé kò sì tó wá pè ní tó yẹn. kò sí nǹkan kan ṣùgbọ́n lágbára ọlọ́run àá dẹ̀ gbóhùn yà gbóhùn ọmọ. àmì ò àmì lágbára ọlọ́run ṣé gan-an ọ̀rẹ́ mi. ṣe ṣàmùpá aládùúrà ni mí mo dẹ̀ ń fi àdúrà jagun gidi gan-an ni èyí bí tí mo ti wá lọ lọ ti wá gbómi àdúrà kan fún mi wọ́n ní àwọn tó fẹ́ mi fẹ́ ire kí n gbómi àdúrà fún wọn ó dẹ̀ mọ́ pọ̀ pẹ̀lú wọn wọ́n mú fi ní kí n gbómi àdúrà yìí wá fún ẹ wọ́n ṣiṣẹ́ dáadáa o ọ̀rẹ́ mi kò mẹ́sọ̀ pé òun mú wọ́n ṣiṣẹ́ dáadáa nígbà láyé mi ni ṣé wọ́n nìkan ni ẹ́ ṣé tó lọ ti fine kí ló ń ṣe ẹ́ ọkùnrin mẹ́ta ló wà lọ́wọ́ ẹ̀ ẹ́ nígbà tó tún pàdé Mr. Adé tí wọ́n bá jí ọ̀rẹ́ gidi ni ṣé kò yẹ kó fi Mr. Adé lẹ̀ fún mi ni ẹ́ kò yẹ kó fi lẹ̀ fún mi ṣókí fúnkẹ́ oyún rẹ̀ yìí ọ̀ ní bí. ìwọ náà ní bí wọ́n tó tọ́lá àbúrò rẹ̀ ẹ̀yìn ìṣòro mi lórí. kí ló ṣe mí. tọ́lá. wọ. fún ìwọ ló wà bí ẹ̀ ń dúgbò tó ṣẹlẹ̀ sí wa o sọ pé love me and you know they love ẹ wá tó ṣe lè family me? why for goodness sake why. kí ni wọ́n sọ lẹ́nu tí òbí yìí ìwọ kò kúkú nígbà fún ẹ ìwọ. fúnkẹ́ please please, please please, please, please, please, please, please, please, please, please, please, fúnkẹ́ fúnkẹ́ fúnkẹ́ olúwa ni wọ́n fúnkẹ́. What's that? What's that? What's that? you're pregnant for God's sake. wọ́n bọ̀ ní àpẹẹrẹ olè ní ẹlẹ́rìí wọ́n bọ̀ ní ẹ̀ ó ní bàbá ìsìnkú tí ò sí ẹ̀ ní wọ́n ní wọ́n máa bí láyé. bàbá máa gbà ah, ó dà pé bàbá ò ilé o kò sí kan nínú ilé yìí hmm. ah, mi ti mọ̀ bọ́ mọ̀ pọ́n lè lọ jìnnà around náà mọ̀ ah, àkáǹtì kan ló ń bọ̀ ẹ rántí ẹ kọ́ ọ̀lẹ́ mà ẹ jọ mà bàbá tó wà nínú ilé ìlà béèrè mà ìgbà tẹ́mi ń jáde láàárọ̀ ni mo ti rí bàbá mo rí wọn títì ọ mi rò bí àwọn tí ì dé. ṣé kò sọ fún wọn ríran. believe me when I tell bàbá yóò ríran rárá o. bàbá náà ni wọ́n bọ̀ yìí o. àwọn ènìyàn wọn dé yẹn. Ah, ọdún o ṣeun. bàbá ẹ káàbọ̀ sá. tọ́jú kọ́nù. sá ẹ káàbọ̀ ẹ rọra sá. Ah, ń bọ̀ lọ́wọ́ àdá. má mi ràn mí iṣẹ́ ni. mọ̀ lọ mọ̀ lọ mọ̀ lọ mọ̀ lọ. bàbá ẹ máa wọlé bàbá o ẹ rọra sá o. ọjà ẹ. ẹ rọra sá ẹ mọ̀ pẹ̀lẹ́. ẹ ra sa o. mo rí ipẹ́ yìí mẹ́ta lẹ dúró ọkùnrin méjì obìnrin kan ẹ kí mo lè ṣe fún yín. bàbá ọmọ ìlú yìí ni mí ṣùgbọ́n ó ti tó bíi ọdún mẹ́ta tí mo ti kúrò nínú ìlú yìí ṣùgbọ́n kí n tó kúrò mo mọ irú agbára tẹ́lẹ́dùn àgbé fún yín àwọn ọ̀rẹ́ mi méjèèjì yìí sà àmì ni wọ́n wọ́n post wọn lọ sílùú kan tó ti ń jagun níbẹ̀ mo wá fẹ́ kẹ́ bá mi ró wọn lágbára tó bá dé ìlú yẹn tó bá yìn ìbọn níwájú tó yìn lẹ́yìn tó yìn lọ́tọ̀ àtòsí wọn kí ìbọn má bá wọn ìyẹn ló jẹ́ kí n kó wọn wá sà mo dẹ̀ mọ̀ pé lè ṣe. kí ìbọn má bá ràn wọn. bẹ́ẹ̀ ni sà. ẹ mọ̀ ṣe o ẹ dákun ta ni ìbọn ò bá padànù bí ìsà wọn. Ah, ọmọ ga o ìwọ ọmọ pé tó bá ti fi ìbọn pààyàn ìbọn ni wọ́n fi pa òun náà sáwọn olè tó kó wá ni wọ́n wá ń purọ́ fẹ́mi ìwọ ń fi ẹ̀kọ́ tanná fún èmi ọmọ ṣe o ẹlẹ́dàá àwọn tó bí ọmọ òròmọ́lá ó yẹ kí n gbé ohun tí wọn náà sílẹ̀ àmọ́ kì í ṣe pé wọn náà lè bọ́nu rẹ o níjọ́ tí wọ́n bá pa wọ́n wọ́n jọ pẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ni ọ̀nà àbáyọ kan ṣo tó wá wà ní ayé yìí rè ẹni ẹ mọ́ jalè mọ́ kẹ́ ẹ kọ́kọ́ jáwọ́ ní gbogbo sẹ́tẹ̀ ṣeun gbogbo ohun tí ẹ bá ti gbà pátápátá ní ìtọ́ba sì kù lọ́wọ́ yín o kó tó tó ní sí ọ̀túnla kẹ́ ẹ dẹ́ padà fáwọn tó ní Hmm. ìbọn sì ni wọ́n ìpa yìí tí ò so ọgbọ́n tẹ̀dá kẹ́sì kówó èyí kẹ́ kó kúrò náà gbà mí bí n bá yẹn lé yójú padà sí yín ẹ̀rọ ojú pípọ́n mi wọ́n ah, ṣépè fún yín ọdún mọ́kànlá ni ó lò lára yín tẹ́ ìyàwó yìí. bàbá má gbà fún. kábíyèsí o ọba ń kíá ọba ń kíá kábíyèsí um, nígbà tí ẹ̀yin parí skul báyìí ó pẹ́ díẹ̀ káwa tó wọlé ṣùgbọ́n the same school àjọ lọ sá. Oyinlọlá high school ìwọ náà lọ. bẹ́ẹ̀ni kábíyèsí. ilé ìwé tí mo lọ ló lọ <laughs> that's interesting. thank you sir kábíyèsí. ẹ bolo wa ń gbé báyìí. ah kábíyèsí Germany ni èmi ń gbé sá. Germany. <laughs> exactly kábíyèsí. ah Germany is a very beautiful country. thank you sir. ngbà eh, tó rí mú mi dórí àpèrè àwọn bàbá wa tí mo jókòó sí mo tọ̀ lọ ìlú yẹn that's very great. Eh, pẹ̀lú òun náà lájọ lọ. <laughs> kábíyèsí sà. ó pariwo gbà yẹn kó tútù yìí pọ̀ jù. <laughs> Oh <laughs> kábíyèsí ọlá ọlọ́run ọlá yín náà ni sà. iṣẹ́ kí ló wá ń ṣe ní Germany. kábíyèsí developer ni mi sà. developer ni ẹ. exactly sà. ah a máa dúpẹ́ ọmọ Yorùbá tó jẹ́ developer ló òyìnbó kì í tún wá ṣe Yorùbá lásán ọmọ ìlú oyinlọlá àti wà ń bì <laughs> àwọn aráàlú ṣe o àdúpẹ́ mo ń gbọ́rọ̀ ẹ̀. Ah, kàbíyèsí so ìgbà tí mo dé mo rí pé development ti wà káàkiri gbogbo ìlú in fact ṣe rí ọ̀nà tá a gbà wọ ààfin ó ti change kàbíyèsí. iṣẹ́ ẹlẹ́dàá ni ah, àwa náà kọ́ ọ. mo wá wádìí pé who is behind these developments kò sẹ́yìn yé kábíyèsí. ọlọ́run ló ah, ṣe o kábíyèsí orí mi wú <laughs> kábíyèsí ẹ má sọ pé kéré sá máa fún yín ní two million naira sá kábíyèsí. o fẹ́ fọba ní two million naira. exactly sá. o ṣé o ọba dúpẹ́ o. Ah, thank you sá mo dẹ̀ fẹ́ fún lùnà ní three million naira sá. five million naira together. kábíyèsí. orí adé á bí ẹ. àmín kábíyèsí. àwọn aráàlú àdó tiẹ̀. àṣẹ kábíyèsí. ah ìlú mọ̀ lóore o ṣé o bá rí nítorí o fẹ́ ṣe fún lùyìí ibikíbi tó bá ti wọ̀n ẹ́ ni kò náwó ẹ̀ sí ilé yẹn máa jẹ́ tiẹ̀ ah, ah, nígbà tó yẹ pé àwọn ọ̀dọ́ ìlú náà máa ṣàǹfààní bẹ̀. kábíyèsí o ah, yóò dáa fún ọ yóò dáa fún ọ yóò dáa fún ọ yóò dáa fún ọ ẹni ọtí kì í tí ẹni bàbà kì í bà ò ní tẹ o ò ní tí o wọ́n ní apá apá apá wọ́n ní àmọ́ àmọ́ àmọ́ ọdẹ lọ sóko ọdẹ pẹran ìjẹ́rú ẹran kí lọ́dẹ pa ọlọ́dẹ pẹran òkété ikú orí ọkété àṣẹ kábíyèsí àwọn orí ọkété àṣẹ kábíyèsí àṣẹ orí ọkété àṣẹ kábíyèsí wọ́n ní apá apá apá apá wọ́n ní àmọ́ àmọ́. yọ̀dà fún yín àṣẹ àwọn aráàlú ò tì í lẹ́yìn àṣẹ ẹ ṣeun ẹ kú gbogbo ìgbà ọmọ ìlú kan ló wọlé wá bá ọba lọ́sàn-án yìí ó wá kí ọba nígbà tó sì dé ó sọ àwọn ọ̀rọ̀ kóríyá bó ṣe ń sọ̀rọ̀ tó yìn lù bẹ́ẹ̀ nínú tèmi náà ń dùn ó sọ̀rọ̀ nípa àwọn development tó ti bá ìlú yìí bẹ́ẹ̀ lórí tèmi náà yá ah, mo á dúpẹ́ pé bá a ti ń ṣe nílùú náà ń rí. kábíyèsí o ohun tá a sọ nìyẹn ṣé rí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí bẹ́ẹ̀ ti ń ṣe tó ń dà làwọn ènìyàn ń rí i ṣé ẹ notice pé látìgbà tá a ti ṣí wẹ́bsáìtì ni àwọn ọmọ ìlú wa tó wà lókèèrè náà ti ń rí orin biribi tí kábíyèsí ń ṣe ṣe wá rí tó bá pé gbogbo ìlú yìí lè gbà mí láyè ni kẹ́ ẹ di gómìnà ìlú yìí ooo. ẹ jọ ẹ má gbẹ ẹ wá ah, kábíyèsí ò di gómìnà ọdún mẹ́rin ọdún mẹ́jọ hmm. irọ́ orí àpèrè àwọn òjò olùkọrin gbèsè ni. àṣẹ ah, ah. àṣẹ àṣẹ. iṣẹ́ ribiribi tí ọba ń ṣe kọ́ iṣẹ́ tí ẹ̀yin olóyè ń bọ́ bá a ṣe ni a dẹ̀ tí olódùmarè bá fún ọba kan láwọn olóyè torí wọn pé tí wọ́n ní làákàyè ó yẹ kéèyàn yin adániwáyé àwọn olóyè tí olódùmarè fẹ́mi ọlọ́pọlọ lẹ̀ yìí ṣe láìsí ẹ̀yin kò sọ́ba ká tún wá dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ wa yìí tó ń jẹ́ kó rọrùn láti mọ ìṣerú iṣẹ́ tá à ń ṣe yìí àdúpẹ́ ńgbà tí ó wá wá yìí ó ṣeun kóríyá ó fọba lẹ́bùn. Hmm. ó mú ẹ̀bùn owó two million naira ó wá fún ọba <laughs> àmọ́ kò jẹ́ ọmọ bẹ́ẹ̀ o ó fún ìlú náà ní three million naira. Ah! ọmọ ó pín ire ó ọmọ gidi ni. ìdí tẹ̀mí fi wá ránṣẹ́ sí ẹ̀yìn olóyè gan-an nìyẹn inú mi dùn pé béèrè lọ́wọ́ yín owó tó kó wáyìí lápapọ̀ rẹ̀ tó ń jẹ́ five million bó o láti ṣe n tí mo ránṣẹ́ pè yín fún nìyẹn. kábíyèsí o ṣé àti three million tó fùlù àti two million tó fọ́nba ni a máa kó papọ̀ la máa pín. Ah, ah, olóyè ẹ ṣe ń sọ̀rọ̀ báyìí kábíyèsí ló ní two million three million òun ní tìlù kò dẹ̀ sí ìlú kan bì kan àwa náà nílùú àwa ni ká mọ bá ṣe fọ̀bẹ pín three million tí ó lọ ní bó ṣe yẹ kó lọ. kábíyèsí àmọ́wọ́ tèmi rè hmm. ohun tó ṣẹlẹ̀ ni pé ṣẹlẹ̀ three million tó fún àwa àlú yẹn ẹ jẹ́ ká fún ìlú ní two hundred thousand káwọn olóyè tó kú kádẹ́ mọ̀ two point eight. <laughs> kábíyèsí. Hmm. ọba ń kí ọ. ó fọba ní two million. bẹ́ẹ̀ni. ó fún ìlú ní three million. three three million yẹn la wá ń gbà tẹ́ ní gbàgbà ọtí kábíyèsí ẹ̀yin ò ṣe jọ three million tìlú kẹjọ mọ́ two million tí kẹ́ẹ̀bì tí òun tẹ́ bá fẹ́ fòlù. Ah, ah, olóyè ó dẹ̀ dùn mọ́ yín nú. Ah, ṣé bí ìbàdí mọ mi ẹgbẹ́ ṣé máa sọ. ó dà ó dà ó dà ó dà ẹ ṣeun ẹ̀yin olóyè mo gbọ́n tí gbogbo yín wí bá ti ṣe làwí ẹnìkan kì í yàn ní ẹlòdì ṣe rí àti two million tó fún ọba àti three million tó fún lù A jọ gbogbo ẹ̀ pọ̀ èyí wọn mọ jówó five million naira á wá yọ four million naira ní gèdèǹgbè A kó lórí ilé ìwòsàn tá a la fẹ́ kọ́ fún lù ẹ̀yin náà mọ̀ pé gbogbo wa la láboyún a dẹ̀ láwọn ọmọ wẹ́wẹ́ ẹ dẹ̀ mọ̀ pé hospital yìí nǹkan tó ti wà long due ni láti ṣe fún lò bá a ṣe ń ṣe fún àwọn mùsùlùmí ní mọ́ṣáláṣí wọn à ń kọ́ ṣọ́ọ̀ṣì náà ẹ tá a bá ṣe léè fún ìlera ara wa kò tí ì burú jù tẹ bá dẹ̀ rántí dáadáa owó tá a ní ìdí fún hospital yìí díẹ̀ a four million yẹn dà síbẹ̀ ṣé wàá rí one million naira tó kù ọba ó yọ̀ǹda ìyẹn fẹ́yìn olóyè kẹ́yìn òpin. káàárín èsì ọba ń kiri ọba ń kiri. orí sú mi báde aláwòre aláwò òtítọ́ gbàmígbàmí kò kò yẹ àgbà ẹranko lé mi mọ̀ kò yọ ọmọdé. ọdẹ ọdẹ ṣé nǹkan kan ń ṣe yìí ọ̀hún wẹ̀ rí àbí. dání. sórí ló yẹ ọwẹ́ àbọ̀kọ́ ọwẹ́ sòro ayé rẹ. ẹ ń tó kọ̀ọ̀kan ń ṣe yìí sòro ayé rẹ gangan ló yẹ kọ́ ọ wá kọ́ ọ mọ̀ kọ́ ọ lè wẹ̀ dànù. bàbá. bọ́ ọ kó sínú odò bọ́ sọ́ra rẹ̀ dé já ọ lè bọ́ nù sòrò tó wà yìí láì ṣe pé bóyá ọba mọ̀ sòrò tó wà. wọ́n wá ń wẹ̀ rí ọmọ tèmi ọ sọ fún ọ ọjẹ́ padà sọ́dọ̀ babaláwo tọ́gbọ́sẹ̀lẹ̀ ọlọ́wọ́ pé ọ̀fífẹ́ rí kọ́ ọ lọ jẹ́wọ́ ara rẹ̀ láì fi nǹkan kan pamọ́ fún ibi tó sì sọ̀rọ̀ lọ́rẹ́ o àwọn ọmọ tó ń fi ipá bá lò pọ̀ ìkànnù wọn lọ ń dá sẹ̀ríà fún ọ yìí <laughs> bọ́ọ̀ bá sì sọ́ra tó ọ tètè wọnú àbáyọ yóò burú jẹ léyìí lọ o. ṣé mi. ìwọ kọ́ ìyá ńlá kù ìyá rẹ ti ń bẹ́ lè mọ̀ ń bá wí bóyá wọ ọmọ pé òwe ń sọ́jọ́ tiẹ̀ bọ́ bá jọ tiẹ̀ wọ mọ̀ ń bá wí. Ah, bí bàbá ṣe ṣàlàyé fún mi ni ẹ mọ ẹrú bá mi mi ò rí wọn rí bọ́n ṣe ń ṣàlàyé yẹn kò yé mi bàbá tí mo dẹ̀ ń sọ yìí afọ́jú ni mi ò rí rí mi ìdẹ̀rù pé ó yẹ kó lè mọ nǹkan kan pa ọ̀rọ̀ ayé mi bàbá kí ló kàn tá a máa ṣe kí lọ́nà àbáyọ báyìí. ẹ mọ̀ra rí ara mi rí wọn rí. ká tiẹ̀ wá pín bẹ́ẹ̀ náà lórí àwọn mélòó ni wọn náà ti fipá bá lò pọ̀ ẹ bí tá a dé yìí mo ní láti fi tóbi lọ́dọ̀ yín ọmọ kan wà ó ṣe díẹ̀ mo fẹ́ràn ọmọ yẹn amójú ọmọ kan tó máa ń ṣe báyìí. hello Richard I can't see you ibo ló wà. ló ah. mú ẹ. who are you I don't know you. who are wá wo why you báwo wetin dey do so pọ̀ ju báyìí wọ́n náà o dey feel and a máa ṣe é níyà ẹ ẹ kí tó bá dùn tó bá move o pọ̀ ju báyìí wọ́n náà rè o kù síbì kan. Alpha, what do you want from me now? I already told you I'm not interested. Usumu. Oh, please no. Wá, ikú lèmi o, àdábàbẹ̀ gọ́gọ́ ló ń wò yìí o àwọn tó dáa jù ẹ lọ máa tún gbóúnjẹ wá fún mi tó máa tọ́jú ọ̀la kí ló ṣe kí máa tọ́jú ẹ kí wọ́n gan lè feel important kó lè feel among ó dẹ̀ ń ṣe báyìí àwọn tó bá mọ̀ ní gbogbo àdúgbò ìpè wọn màá ṣá wọn wẹ́lẹ́wẹ́lẹ́ màá yìn wọn pa kí n tó kú òǹbí kí n tó lọ dáṣẹ̀ rí àtẹ̀mí fún ẹ. alpha bákan náà ni o ò lọ náà ni ètò àlà mi ò kí ń lọ́ǹtì wo mi farabalẹ̀ èmi ò mọ bọ́ yẹn fọ́ọ̀sì mi ò ń fẹ́ kí máa dà kí mo fọ́ọ̀sì ẹ̀ acid tó hot gangan lè èwo ló fẹ́ ṣe kí n tú sí ẹ lójú ó yà gba bá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá má rọ̀ṣì fẹ́ sí mi kí ló ṣe ẹ́ kí ló tó ti fẹ́ sí mi bẹ́ẹ̀. Oh bàbá ẹ wọ ọbẹ ẹ wọ ọbẹ gangan. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah. bẹ́ẹ̀ jí ah. o. kí n dákẹ́ sà. má dákẹ́ má sáré o. láfíà tí gbogbo nǹkan yẹn ti wá ṣẹlẹ̀ ó sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó máa ń wá sórí ẹ̀mí mi òun ló jẹ́ kí n rántí òun because ṣe mọ̀ ojú tí mò ń wò kò jọ mo rò pé ó ra rí virgin ni ìgbà tí mo ṣe tán mo wá rí kí ah, mi ìdẹ̀lẹ̀ padà mọ́ gbà tí mo ti dé ẹ̀tẹ̀ ọ̀la sáǹsà àwọn mẹ́wàá wá tó eh, bí àwọn mélòó tó ti fipá bá lò pọ̀. ṣáà tí mi bá ní parọ́ ṣá a ṣe wọ bíi twenty. ó ti yé yín. kí ló dé mi twenty kí ni. Eh, twenty six twenty seven ni mo ti fipá bá lò bẹ́ẹ̀. olórí burúkú ni ẹ́ hmm. olórí burúkú ọmọ àlè ni ẹ́ abáyọ̀ tó ní àwọn fẹ́lẹ́ bonú kò járí kan ṣe bí àwọn mẹ́sẹ̀ òsìkà lọ́nà bẹ́ẹ̀ yẹn bá rí ejò tó rí wọ̀nyí ó yẹ kọ́kọ́ parẹ́ kan tó péjọ ni. ẹsà ẹ má ṣe bẹ́ẹ̀ kí sà ẹjọ́ tó yẹ lọ ẹsà ẹ. kí má ṣe kí ni. ẹ ṣàánú mi sà ẹ ṣàánú mi sà ẹjọ́ ẹ help mi ẹjọ́ tó yẹ lọ. lẹ́nu tó ń dáre tí èyí bá jẹ́ pé ohun tí àwọn ológun ó jẹ tí èyí já sì wádìí ọ̀rọ̀ jìnlẹ̀ kó tó di pa adáyẹwọ́ léṣẹ́ ah ah, ah ah ah ó lọ sóríire kí ni. ẹ ṣàánú mi ṣé gbogbo àtẹ̀ ń sọ yìí ìgbà ẹ mọ́ ni ó ti bá mi kàn bàbá mo ń jẹun láàrin àwò tẹ́lẹ̀ ni ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ wò mí ní ṣe tẹ́ bá lè yọ mí ní ilé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mi ní sún aṣọ orí ẹ̀ ṣòro mọ́ ẹ ṣàánú mi bàbá ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ tó lọ́ọ́ ibi tí mo tiẹ̀ dé jẹ́rí tó ń bá mi pò sá kò ṣe nǹkan kékeré ẹ jọ̀ọ́ ṣàánú mi sá. kí ló dé èmi gangan fún ara mi lójú pé nínú àwọn ọmọ tó ti fipá gbá lò pọ̀ kò sọmọ mi nù wọn. kò sọmọ ẹ jọ sá ẹ jọ sá ẹ ah, ah, ah, burúkú karamba ni. ẹ̀yin orúkọ rẹ̀ má bínú. o wọ́n sọ rere lójú ẹ̀ láìsí rẹ̀ wọ́n re. máa ah ẹ má bínú mo ní kí n ṣọrọ ajé lọ náà ní ẹsọ mẹsọ mi ẹ ṣe. òun rẹ̀ sì. sá. Ah, ebi ń pè mí gan látàárọ̀ ìwọ gan mọ̀ ah. ń dúró dè sọ́ọ̀ ní kọjá ni. ààrẹ má bínú mo mú ṣọ́ra jẹ́ lọ ọ̀nà ọlọ́run ní láìsí lè fẹ́ràn. ẹ bá a ti ṣe nù orí ẹ ó kànkè àgbà wọn kan ń dá lóhùn dákun sí ojú ọbẹ̀ jẹ́ ń wojú ohun tí wọ́n rà. ọbẹ̀ mi fàyìn kódà ojú ẹ ó láta dáadáa. irọ́ ni o. ọwọ́ bẹ̀rẹ̀. ṣé wọ́n ní. Ah! Ah, bàbá oúnjẹ tí mo fẹ́ rà lẹ́ẹ̀dọ̀ mi sí. ọmọ ah, dúpẹ́ lọ́wọ́ orí rẹ bọ́ ọ bẹ́ẹ̀ lè jẹ́nu oúnjẹ yìí àwùjọ tó ọ̀rọ̀ lọ́wọ́ bàrà rẹ lọ́gọ̀jọ́ òru olórí ibú wọn ẹni tí wọ́n bá tiẹ̀ jẹ́ wọ́n wá o. bàbá kò ní dà fún yín bàbá ẹ̀ ní sóríire ẹ̀yin àgbà òfò ẹ̀yin àgbà òṣì yìí àwùjọ lórí burúkú wọn náà kó wọn sí àwùjọ òfò wọn náà kó wọn sí. ó káwé èrè la. kí ló ka yín lára. ó sọ fún yín dókítà bá ti gbà tá à ń dé èmi ayé yín bàjẹ́. ayé tí yín kò bàjẹ́ ayé yín bàjẹ́ bàbá. ayé mi ló bàjẹ́ báyé rẹ owó dúró jẹ́ ń bá o. kò sí kankan lẹ́fẹ́ ṣe kò sí kankan lẹ́fẹ́ ṣe ẹ̀yin tágbà yìí ò lè dá lẹ́yìn àgbà òfò àgbà òṣì àgbà játijàti bàbá rádaràda ẹ̀yin òṣì burúkú yá. ọ̀gàlà ayé mi kí ló ka ẹ̀ lára ayé mi ayé mi mo dárọ̀ tèmi ti bàjẹ́ kí ni mo fẹ́ ṣe lé mi tèmi ti bàjẹ́ o mo dárọ̀ eh, mo dárọ̀ ìdáná tèmi ti bàjẹ́ báyìí. bàbá ah. má gbà fún àkàndá ah, tí ò ṣe é o àyè. Ah. kí ló dé pé mi tọ̀tọ̀ tó jẹ́ fẹ̀dọ̀ lórí òróró eh. kí ló dé kí ló ṣẹlẹ̀. ṣé mi ò ní kú báyìí. ikú kì í pẹ̀tà lójú wọn ikú kẹ̀ kò síkú lójú rẹ̀ ó kó rọ̀ pẹ̀sẹ̀ kó rọ̀ pẹ̀sẹ̀ eh, eh, ṣàlàyé kí ló dé kí ló ṣẹlẹ̀. olórí jẹ́jẹ́ mi ni mò ń kiri rẹ́sì lọ mo bá kọjá níwájú bàbá kan ló bá dá mi dúró pé ó fẹ́ ra rẹ́sì ló bá ní kí n ṣojú ọbẹ̀ mi wò ṣíṣí tí màá ṣojú ọbẹ̀ wò níṣẹ́ ló dá mi sọ́bẹ̀ mi. èèwọ̀ ó ṣe kí ni. ó dá mi sínú ọbẹ̀ mi mo ṣẹ̀ṣẹ̀ ní tó bá dára ọ̀la máa yọjú sí yín láti wá ṣàlàyé fún yín ni ó olórí àmọ́ ara ni mi àárò mi ni mi lè dúró dàrọ làmọ olórí pàmàbárì ni pé afọ́jú ni bàbá ẹ̀ kò rí náà kò rí náà olórí níṣẹ́ ló pè wá lájẹ́ ó láwa olórí burúkú ó ní kò ní dá fún wa ó máa fojú wa hàn màbó ó ní kò sí kankan tá a máa ṣe fún òun olórí ikú rèé. dákun wá gbọ́ ṣé kò ṣe ìpèsè tí mo ní kó o ṣe kó o fi kó àwọn èèyàn wá ṣé nǹkan ló gbé lọ ni. olóò ni mo fẹ́ ṣe. èèyàn mélòó ti wá rí kó. alákọ̀ọ́kọ́ mi náà ni o. Hmm. àfọ̀jú àfọ̀jú olókùn bíi tẹ́mi ó gbègbà èmi mọ kíní kan o ipò òkun ò ní gùngùngùn kó mọ̀ níbi tó ti bù wá sórí èmi ó wàá pọ̀ pínpín rẹ̀ ìmọ̀bi tó kùn rẹ̀ ti bù wá ṣó ti gbọ́ farabalẹ̀ ń tiẹ̀ o báwo ni ṣe ń ṣe ọ́ báyìí. ó ti rán mi díẹ̀ díẹ̀. kóró ọ̀pẹ̀sẹ̀ kóró ọ̀pẹ̀sẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ọ̀gá ẹ jọ mo kàn fẹ́ jẹ́ kẹ́ fún mi ní ọ̀sẹ̀ kan kí n kò fi yọjú sí àwọn arábí yìí nìsa. kò sí pọ́lẹ̀ ẹ ṣe sá. kò sí wàhálà. ọlá tuntun. ẹ ṣe sá. wọ́n sáré jẹ́ ìrẹ̀lẹ̀ sí What are you doing with this? Má of fún mi pé o fẹ́ parẹ́ o lọ ra ìbọn o fẹ́ fi parẹ́ pé kí ló ṣe é jọ kí ló ṣe é tí òṣèjọ kan rí torí pé o sick o ń ṣubú lẹ́ni o ń ṣubú lọ́la àwọn èèyàn péjọ wọ́n wù ẹ́ á sọ ṣé o Olatunji, you're a freaking actor. what me? Oh, Ó ṣe lọ bá àwọn oníṣẹ́ tàbí kọ́kọ́ ẹ bó ṣe máa act perfectly well. Kó lè wá hundred percent. Kò ṣe lè tó ṣe now. Oh, but bá ti parẹ́ níta. Ìbọn tó gẹ̀ẹ́sì wá sí to. wá sí parẹ́ dàpọ̀ tí màá gbọ́ pọ̀ sí parẹ́. Olùwà nílò àìgbọ́n wálé kò máa fi threaten mi. Kò máa fi gbẹ́mi lẹ́mi sọ́kàn fẹ́ fún mi ní bíbí. Kí ló dé? Ṣé ọlá ìsàn ni? ṣó láìsàn lára ni kí ló wá ṣe tó ṣe kọ́ tó fẹ́ parẹ́ sí mi lọ́rùn kí ni mo ṣe fún ẹ ṣé mo sọ fún ẹ pé ó ti sún mi ni mi ò sọ fún ẹ pé ó ti sún mi náà sókè kò wọ́n di mí lára lórí ẹ̀ kí ló dé kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe ah! ọlọ́túnjì fẹ́ pa mí. ọ̀gá ẹ má para yín kí lè fi bọ́ ṣe ọ̀gá ilé ayé wo ni mo wá yìí ilé ayé wo ni mo wá yìí ọlọ́run ṣàánú fún mi. wọ́n ju aláṣejù bọ́ pọ́nkọ́ ó fi dáa ni tí ayé aláṣejùbọ́ apolúkúrú súnkọ́ ó fi dáa náà ni tẹ́mi aláṣejùbọ́ ajá pàtì lójijì ńkọ́. ìyẹn gangan ló dáa jù kí ló ti porúkọ alákọ̀ọ́rí rẹ̀ náà má gbà fún ni. <laughs> àwọn wo ni ò ní gbà fún ta ni ń jẹun tájá ń jùrù èmi <laughs> èmi ò wá mọ ohun tó wá jẹ o mi ò mọ ohun tó fi tẹ́lẹ̀ ẹkùn o èmi ò mọ ohun tó ń dókòólé àbí ohun tó gbójúlé <laughs> tí ó lóun ò ní gbà fáwọn kan kì í ṣe bí èmi ìyálàyà rẹ ẹ pé alákọ̀ọ́rí rẹ fún mi. máa gbà fún ọ. ní ń pè mí lóru gbọ̀njọ́ yìí àwọn wo ní iṣẹ́ ọ̀kà láà lọ́sàn-án kí wọ́n ti ṣẹ́kẹ́gun wọ́n ti rọ̀ tí wọ́n ráyè pè mí lóru. lẹ́mi náà ohun tí mò ń gbọ́ yìí ohun àwọn aláburú ni ohun yóò ṣe ohun lẹ́mi orí mi kọ̀ ẹ̀dá mi ò gbà ń bolẹ̀ wà. orí yín burú ni wọ́n ń sàṣeyín ni èmi ti ṣiṣẹ́ látọ̀sán tirẹ̀ mímọ́ ti sun bàbá yọ ọ pé asínrin ara yín ẹ̀ níṣẹ́ kankan tó ká yín la ojú oorun làwọn ẹgbẹ́ yín wà ẹ wá dúró lóru gànjọ́ ẹ bẹ̀ sí ní perí ẹni ẹlẹ́ni ṣẹṣẹ orí ibú iṣẹ́ bí orí ibú tẹ̀ ń ṣe ṣẹṣẹ ṣe yẹ kéèyàn mọ̀ ṣe kó máa fi yan gan ni àmọ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ bá pógun bẹ́ẹ̀ pọ́gbọ̀n èmi má gbà fún ni wọ́n yanjú yín bọ́yá ẹ̀ mọ̀ àpèjà má gbà fún má gbà fún ṣọlẹ̀ ń wò yìí má gbà fàjẹrè wọn ò ní gbà fún kankan nù yín tẹ́mi gbogbo yín wọ́n fi bó ojú ẹ̀mí mi ni wọ́n sì pa yín tán. bẹ́ẹ̀ni ẹ sọ̀rùn. ah wẹ́rẹ́wọ́rù ìwọ ṣe jọba yìí. Ah! ṣé bẹ́ẹ̀ ṣe mọ náà rè ṣẹ́pẹ́tì lásán mọ fún lọ́fẹ́ dákú yìí ẹ̀ka ni mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe mọ rè ebi ò ní kú lórí ibùsùn mi rárá ilé ni wọ́n ti tàka sí àmọ́ wíwá tí mo wá mo wá kì í ń lọ ni o bẹ́lẹ́dà yín bá ní kẹ́ ẹ lè kú òun bí i pé torí ẹ lè lọ pé ọjà mi lójú lẹ́yìn tí a ti fojú kàn mí tí mo ti débi tẹ́ wa ẹ lè kú òun bí i pé àmọ́ tẹ́mi yín bá sì wà ẹ má daṣọ lú ẹ̀ sọ̀rọ̀ níjọ́ tẹ́ bá tún pè mí nírú pé tẹ́ pé jọ́nà lẹ́wọ̀ ká ọlọ́run fún mi lórí ibú àmì àsán wọ̀nyí. ẹ bá ṣe lóye mọ́ o ẹ lọ wá sẹ́kún sẹ́yìn ẹ mọ̀ fìtì yín kó bá tẹ̀lé ẹlẹ́ni ẹ mọ̀ bá o kó tó di àsìkò ń bí ìyọ́ léwu èmi ọmọ o bóyá ọ̀kadà lẹ́ẹ̀ pè tí ọ̀wà máa pọ̀n yín kọ̀ọ̀kan tí ọmọ pọ̀n yín jáde àbí mọ́tò lẹ́ẹ̀ pè tí ó mú di wọlé tẹ́ máa wọnú ẹ̀ torí àsìkò mi ẹ̀ lé kú ń bí ìpè ẹ̀ lé délé pé o bóyá ò sí ń bẹ̀ èmi mọ̀ o. yèyé olórí ọmọ mi ọmọ mi lójú ayé mi ló kọ́kọ́ rí ó dá mi mọ́ yìí. ọkọ rẹ balẹ̀ kò sí nǹkan kan ẹrù bá kọ ilẹ̀ tọ́tún kọ òkè ó níbi àgbèsì ẹ wò ẹ jẹ́ àlọ́ ní ìyá mi ìgbéra. Ah, ah, ìyá mi ò gbéra. oyè títan ajá mi ni o. mi ò gbéra ìyá. ilé wo ẹ fọkàn lọ yín bẹ ẹ wá. mi ò lè fò ìtìjú rẹ̀ mi ló kọ́kọ́ rí o mi ò lè fò apá mi ti gan àìsàn kì í ṣòrí ara. àìsàn kì í ṣòrí ara. àrùn kì í ṣòrí ara. àrùn kì í ṣòrí ara. má fi dán mi wò bàbá o. ìyàwó ò ní ṣubú dànù ṣé orí ọkọ tiẹ̀ ògo ìdílé tiwa ni mo dẹ̀ mọ̀ pé ìdùnnú ẹ ayọ̀ tiẹ̀ ni pẹ̀lú ikú ò ní pamọ́ wa lọ́wọ́ o àrùn ò ní ṣe é Ọlátúnjí gbogbo bó ṣe sọ fún mi gẹ́lẹ́ fún iṣẹ́ mo ti ṣàlàyé fún ọlọ́run sórí ń wò yìí má fojú omi lásán wo jẹ́ǹgbé tí èlé àjẹbí idán ni màá bu díẹ̀ fún ìsìn wàá mú bó bá ti mú tán ó ti wọnú omi ara ẹ ó ti wọnú ẹ̀jẹ̀ sórí tó bá tún gbòòrò gbogbo nǹkan tó ló ń ṣe ẹ́ pàjá fún mi màá jẹ. Mm. mm gbà ọjọ́. ó ti ní lójú àrùn ló ń jẹ́ ó tún ní ìwé ẹ̀wọ̀n láyé. kí ẹ sára mm. àrùn ló ń jẹ́ tú mi síta. ṣé orí lè tó kù mm. kó o dá sínú omi kó o fi wẹ̀ ṣùgbọ́n àtúgbò láburú mọ́ láṣẹ ìdùnmá rẹ̀ mọ́. ẹ ṣe gan o ẹ jọ o kì í ṣe pé kí n má gbọ́ lù láburú mọ́ o orísun ẹ̀ gangan nínú omi ara àtẹ̀jẹ̀ mi jọ̀ọ́ kó kúrò ńbẹ̀ ni o mi ìfẹ́ kó tún sọ mí mọ́ rárá ni o ìtìjú ńlá ni o. ìyàwó mi àmì àmì àmì àmì. ẹ ẹ lò bí mo ṣe ní kẹgbẹ kò lò. kò tọ́pẹ́ kò tọ́pẹ́ kò tọ́pẹ́. ṣé kí wàá gbé yín lọ sí mọ́tò pàtó.

Oga, tí ń pa tí kò pẹta tí kò tó kàn fún Túnjí Túnjí ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù kí ló sọ ẹ ṣe sùúrù Túnjí ọjọ́ Túnjí ọjọ́ ọjọ́ ọjọ́ ẹgbẹ́ ohun ta kò dámọ̀ mi ohun ta kò dámọ̀ mi ohun ta kò bí mi mọ́ òrèlè bí màá ní ọ̀gá mi lọ́wọ́ ayé lónìí lónìí lónìí àrùn mú lówó àrùn mọ́ tálákà ó àrùn mọ́mọdé àrùn màgbàlagbà má jọ mi wò bàbá o ohun ta kò dá mọ́ mi. Mr. Gbénga ẹ má bínú pé mo dà yín láàmú báwo dẹ ni ara ọ̀gá báyìí ara wọn ti ń balẹ̀. Ah. bọ̀ ṣé kò sí. Ah, olúwa ṣeun kó má bàa sí náà ah, àwọn Mr. Gbénga Mm. ṣé ìyẹn ò rí wípé àìsàn tó ń ṣe ọ̀gá yìí kì í ṣojú lásán ṣá tọ́gà kan ò ṣubú lẹ́mẹ̀wàá tó màmá náà pọ̀ tó màmá náà pọ̀ inú ìwé ìṣojú lásán o. ṣé ẹni wọ́n ṣe ń rọ. bẹ́ẹ̀ni. ìkan tèmi ń rò ó ju yẹn lọ ìkan tèmi ń rò ni wípé tí ọ̀gá bá ti rí kí ọ eventually ṣé wò ó rò pé orí ìkànnì wa ń bíbáyìí ló máa ṣe kí ni ló máa dà sí ni. ọlọ́mọdé. Ah, ọmọ Yorùbá ni gbogbo wa ó yẹ kó yí ẹ̀ ha ha ẹjẹ mi èmi mà bá mi o nǹkan tí màá jẹ màá mú wọ́dé bí ba èèyàn màá ní gbá ìsàn náà lé kó má jẹ́ ìsàn ni màá padà gbé náà lé mo dáràn. ok ìwọ ṣe àrò yẹn ṣe mi tí mo yẹn tipẹ́tipẹ́ o torí ìtọ́gà nà wọ́n lẹ́nu tó nà wọ́n lọ́la kó má lọ jẹ́ pé màmá nà wọ́n èmi dẹ́ sì ní bàbá mo sì níyà ṣó yẹ kó tó tó ìwòye next week wọ́n ti kúrò nílẹ̀ ó tọ́ bẹ́ẹ̀ nìyẹn. ìgbà wo lẹ ti ń wò. àmọ́ tí ń rò tipẹ́ ah mi ò bá ẹ sọ nǹkan kan mi ò bá ẹ tó ẹjọ́ kankan o. pẹ́kẹ́. o ṣe. ẹ ah. eh, àmọ́ Mr. Gbénga eh? ìgbà ọ̀lẹ́ ná next week sir. Anna. sọ. ó ti yẹ mi. ẹ bàjẹ́ tèmi bàbá mi o mo rí rẹ o ṣé mi náà ní gbẹ́rù mi báyìí. ẹ eh, kíá. Ọlọ́run mo dúpẹ́. ayé tí mo wà yí ẹ̀yin lẹ mú mi débẹ̀ ọlọ́run mo dúpẹ́ bí mi ò bá lẹ ẹ arákùnrin arákùnrin dúró dúró bọ́lẹ̀ bọ́lẹ̀ wá mo fẹ́ rí ọ. wọn ní ọwọ́ mi náà kọ́ mo ní ọ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ kan bọ́ sí bí mo fẹ́ rí ọ èmi rẹ lọ́rọ̀. ọlọ́mi ọmọkùnrin yìí ọjọ́ máa sọnù kan tó sọnù ojú tó yẹ kó o fi ràn màlọ́fẹ́ fi tẹ̀lẹ̀ yìí. tó ọlọ́run mo dúpẹ́ ipò tí mo wà yìí wá ló mú mi débẹ̀ ọlọ́run mo dúpẹ́ bí n ò bá dúpẹ́ mo yá láìmoore ni. ohun tó tó yìí ń ṣe ọ́ ọ sì bó mọ́ra síbẹ̀ ẹ gbà mí mi, gbà mí ohun tí ọ̀dà rèé ṣé ìwọ ọmọ wípé èèyàn tó bá dákẹ́ tara rẹ̀ yóò bá dákẹ́ ọmọ adúrú ohun tọ́tọ̀ yìí ìyá tó ń bí òun ṣèyàn bẹ́ẹ̀ kódà bàbá tó ń bí ọgbọ́n pàápàá kó tó jáde láyé yìí kì í ṣèyàn bẹ́ẹ̀ tí wọn ò sì tí ì kú ọbọ orí eléyìí mọ́ra ọmọ pé nǹkan burúkú ni. kí yẹyẹ mi kọ. bóun tá a bá tún lè lò lẹ́yìn yẹyẹ bá tún wà á lò jù bẹ́ẹ̀ lọ ó kọjá yẹyẹ. ah kò tẹ́ mi lọ́rùn bó ṣe ń yẹ̀yẹ́ mi kí ẹ lè ṣe fún mi. ọ̀dà lórí tata wa dé dúró yìí èèyàn pọ̀ lóòótọ́ tí mo fẹ́ dá lóhùn àwọn àgbà níbi iná bá tajó ni tó tajó ara ẹni tara ẹni là kọ́yàn ara tèmi nìwọ hmm, iṣẹ́ tiẹ̀ ni ń kọ́kọ́ ṣe òní hmm, ń kọ́kọ́ ṣe ah wọn gbọ́dọ̀ mójú kò wọn gbọ́dọ̀ mójú kò àmọ́ kí n tó dá ọ lóhùn ọ ní sùúrù bíi wákàtí mẹ́ta tó fi dúró. Ah, kó bá jẹ́ pé àárọ̀ ọ̀la lè máa tó dá mi lóhùn kí ni mo fẹ́ lọ kánjú ṣe. ọ̀ ní sùúrù. àrùn yìí ń dà mí láàmú gan-an kò sí nǹkan tí mo fẹ́ lọ kánjú ṣe ẹ bá mi yanjú ẹ̀ jọ. ó ti tán ẹ fún mi lọ́wọ́ àlàáfíà ẹ. má fi dá mi wò bàbá ooo má fi dá mi wò bàbá ooo. kí ló ṣẹlẹ̀ wò ó tí mo wá jìnnà gan-an jẹ́ kán máa sọ máa tí mo kọ́ àwọn olè dúró kán máa lọ kán máa lọ jọ́ntọ́ lọ máa pè é padà kán máa lọ. ẹ kú jókòó. ẹ káàsán. bàbá lẹni tó bá lè dúró kó dúró àmọ́ ẹni tó bá ń kánjú kẹ ẹ lọ kẹ ẹ padà láàárọ̀ ọ̀la pé táwọn ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí á gbà wọn tó wákàtí mẹ́rin. àá ah, ah. wákàtí mẹ́rin báwo. tẹ́ni sọ fún mi mo ń sọ fún yín. ẹ bá mi sọ fún bàbá pé bí tèmi ti wá ó jìnnà ẹ jọ. bá jẹ́ pé nǹkan ju ẹ lè mọ lọ kẹ́ ẹ padà láàárọ̀ ọ̀la. Ah, ọ̀nà mi jìnnà gan sa. ẹ mọ bínú. ẹ jọ ẹ jọ ṣé ẹ mí nìkan tẹ́ ń sọ abẹ́ ń ṣe ni. ó ń kálukú yìí ló mọ tó wá wá bí tó bá jẹ́ pé nǹkan ju ẹ tó bá jẹ́ pé ẹ kánjú ẹ farabalẹ̀ àmọ́ tẹ́ bá ń kánjú ẹ lè tètè máa lọ ẹ̀bí ti sọ tí bàbá ní sọ fún yín ah, ire o. àmà ní dààmú. Ah, èmi tiẹ̀ ní ah. gbogbo ilé ìwà ìsìn ẹtún tẹ títí pèpè kó ní sígbà tètè ní kó kúkú dúró. bàbá má gbà fún bàbá má gbà fún bàbá má gbà fún bàbá má gbà fún àkàndá elédùnmarè tí ò ṣe é farawé wáyé àríwọ̀n àná bíi dán àrítọ́lá sílẹ̀ bíi dán. ọ̀rọ̀ ọ̀dàkó arápá bá sọ òde ọ̀run ló ti wá o. ẹ pẹ̀lẹ́ sà o ta ni ọ ìwọ ni ọmọ ga o àsọ tiẹ̀ sì padà síbí ṣé bí mò ń gbé ẹ lẹ́ẹ̀kan gbà tó ń lọ pé kọ́ ọ wá ọmọ fẹ́ rí ọ àmọ́ ìwò tó wù mí ọwọ́ mi bẹ́ẹ̀ ni pé lédùn àkọlọ́sẹ̀ dá mi. bàbá yóò rí ọ. ọmọ ṣe o ẹyin àmọ́ èmi ò ṣe tèmi fẹ́ lédùn àwọn tí mo ṣe ń gbóhùn rẹ ọ ìwọ inú ilé ìta lọ sí wa ibi tí mo wà ìwọ rìn ọ rí àyè ìtàlájọ wa mi ò mọ tẹ́ ń pè mí fún kó má dẹ̀dà ni mo sí náà ni mo ṣe kí n padà wá bí mo ṣe ń yìí. èmi <laughs> ò mọ̀ rí lẹ́yìn èmi kẹ̀ káyé rẹ̀ ó lè dá ń lọ sí padà wá sọ̀wọ́ àgọ́ gbogbo ohun tí wọ́n ń gbé fún gbogbo ibi tó ń lọ kò ṣiṣẹ́ o kò lè túrú kan pọ́n ibi táyé rẹ̀ ó ti dá ibẹ̀ lọ ti dé yìí ọ wọlé báyìí sínú ọgbà yìí ọ mọ̀ bọ̀ wájú kòkò ìgbà yẹn láwàá sí ní ta fẹ́ sí. ọ̀yà dáhùn ọ̀kárí ọ̀kárí. ó ó ó padà ọ̀dà ọ̀ ìwọ bẹ̀ ibi tó gbà kọ́ nù. ọ̀dọ̀ fi kọ́ ọmọdé wa ní ọwọ́ inú àárín méjì ọ̀kárẹ́ mọ̀ bọ̀ ọ̀ ìdí ibi tó lọ sí mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ ọyọ́ tó ń bi tó déhùn. bọ́ ọ bá wo inú ìkòkò tó ń bẹ ńlẹ̀ ìkòkò funfun tó ń wò yìí ọwọ́ kọ̀ọ̀kan fọwọ́ rẹ méjèèjì yóò mọ̀ sí lánú ìkòkò yìí bọ́ ọ bá fọ̀ tán ọ wà fọ ẹsẹ̀ rẹ méjèèjì náà sọ́sọ́ bá fọ méjèèjì ń tán ọ wà fọ ojú rẹ ojú gangan òun ló ṣe pàtàkì jù bọ́ ọ bá ti fọ̀ tán báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ láàrin ibi tí ṣòro rẹ ti wá ibi ogun tí ń jà ọ àárín àwọn àmọ́ ọ̀nà àbáyọ tó yẹ agbó ọ̀yá. kí n fọ ọwọ́ mi fọ ẹsẹ̀ mi kí wàá fọ ojú. Um, làbárí ibi tí ṣòro rẹ làbárí ibi tó ti wá kẹ́kẹ́kẹ́kẹ́. Ah, ah, ah. àmọ́ kí ni kan ń yà mí lẹ́nu látẹ̀kọ́. kí ni ń yà ọ́ lẹ́nu ọjọ́ gbẹ́nu rẹ sọ́hùn èyí tí ń jòwọ́ gan lára sí ọ̀búrú ju tọ̀dọ̀ tèmi lọ sí ọ̀búrú ju tèmi lọ. kí n kọ́kọ́ fọ ọwọ́ mi. ọwọ́ lọ́kọ̀ fọ ọwọ́ kí ọmọ sí lá ọ̀ká rẹ̀ ọ̀bọ̀ ìwé tó tó bá wo tó ẹ̀yà ẹsẹ̀ ọ̀ká rẹ̀ ọ̀yà fọ kejì ẹ̀ tún rí. n tó fọ ibi tá à ń lo gangan lára dé yìí o ó wà bomi ó fi fọ ojú rẹ ìgbà yóò láyé ọyá ọyá. Túnjí wá Túnjí Túnjí èyí ti jẹ́ tó sùn fọnfọnfọn báyìí pẹ̀lẹ́ ṣé ò sí. kò sí nǹkan. Ah, ah, ẹ ọ rí i pé lẹ́ẹ̀kan mo sọ fún ọ wípé yọ gbà ọ tó bíi wákàtí mẹ́ta. ẹ sọ bẹ́ẹ̀. Eh, eh, bọ́ọ̀ bá wojú aago tó ń bẹ lọ́ọ̀rẹ́ nísìn ọ rí i pé ó kù díẹ̀ kó pé wákàtí méjì ni. Ah, bẹ́ẹ̀ ni o. Eh, mo jára mọ́ gidi ni. ẹ ṣe bẹ́ẹ̀. ẹ ṣe mọ bẹ́ẹ̀ lọ́ọ́ mi ìyá tó bí ọ ò jẹ́ bẹ́ẹ̀ mo ti parí gbogbo rẹ̀ ti oh, hmm. parí rẹ̀. ẹrù gbà ẹ sórí bó ti wà yìí bọ́ọ̀ bá ti délé lọ dà sínú omi kàn fi wẹ̀ hmm, látòrí délẹ̀ bọ́ọ̀ bá ti wẹ̀ ọ́ <laughs> dàfi sẹ́yìn tí gún fi sọnù nǹkan kan ò tún gbé ọṣọ lẹ̀ mọ́. inú mi á dùn. bọ́ọ̀ bá tún rí bẹ́ẹ̀ padà wá sí àyè wá pajá fún mi wọ́n jẹ. kò tiẹ̀ lè tó yẹn lágbára ọlọ́run ṣáà nígbà tẹ́ ti fọkàn mi balẹ̀ inú mi ti ń dùn already. yóò dùn kalẹ̀ inú rẹ̀ ó dùn kálẹ̀ nǹkan kan tó gbé ọsán lẹ́mọ̀ gbà gbà gbà ká má rí agbẹ́dọ̀ kì í ṣe irú ìwọ yìí tí mo ṣe wà lórílẹ̀ alààyè ah, ah. ẹ ṣe gan ilẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ilẹ̀ tẹ̀gùn sá ọmọ awo ni wọ́n ṣe mo dúpẹ́ lọ́wọ́ ilẹ̀ kàn ní ṣe ọ́ ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ilẹ̀ sá mo ti gbé àkáǹtì nọ́mbà yín lọ́wọ́ ìkan nínú àwọn ọmọ yín ah. kó tó di pé òun gbé mi lọ lẹ́ẹ̀kan ìgbà tí ẹ ti ṣe gan oorun tí mo sùn yẹn ni àmọ́ ẹ máa rówó yẹn lé ni. kò burú mo sì jẹ oúnjẹ ọmọ ni. Ah, ó ti dandan kẹ jẹ. o ṣeun o ṣeun ẹ ṣe gan o ṣeun yóò dáa fún ọ hmm, yóò dáa fún ọ. ẹ jọ ẹ máa bínú sí mi ìgbà tí mò ń bọ̀ hmm. mo rí bàbá kan ó ń ṣàwáwọ́ sí mi wá wá àmọ́ torí pé ọ̀dọ̀ yín tí mo ń bọ̀ kò tiẹ̀ jẹ́ kí n fẹ́ nítumọ̀ àti pé báwo lèèyàn kan ṣe máa jókòó tó kọ́ mọ́ máa pè mí wá wá wá wá wá bẹ́ẹ̀. ṣé lẹ́nu àbáwọlé mi ní àyè. rárá o kì í ṣe níbí o ohun tí mò ń sọ yìí tá a bá máa drive padà sí afẹ́ tó bí abi fifteen to twenty minutes kó tó di pé mo débẹ̀. ẹyin ò jìnnà síbí nù. ó nọ̀sẹ̀ díẹ̀ ó nọ̀sẹ̀ díẹ̀ ohun tí mo ti fẹ́ sọ nípa ẹ̀ ni pé. ẹgbẹ́ tuntun jí o pẹ̀lú òtì pẹ̀lú ah <laughs> ẹ̀wọ̀n ìpẹ́sà kéèké mm. ẹ lọ ṣe ohun tí mo ní kàn ṣe o tún gbúròó rẹ̀ mọ́ èyí tó jẹ wá lógún nù ọgbọ́n. ẹ ṣe gan sa tí bá ṣe ń wọnú mọ́tò ń sìn náà máa send owó yẹn ẹ̀yin náà rí láìpẹ́ yìí ẹ ṣe gan mo dúpẹ́ mo àbẹ̀ṣe gan ah, àwọn àbúrò mi ń kọ́ ṣọ́ọ́ wà lórí bẹ́ẹ̀ lábí ẹ lágbàlá ìrókùtì ìrókùtì tí mò ń dá lóhùn. ẹ ṣe gan sa mm. lẹ́ ká má rí irú rẹ̀ mọ́ mm. àìsàn kì í ṣòrí ara àìsàn kì í ṣòrí ara àrùn ṣòrí ara. àrùn kì í ṣòrí ara. má fi dán mi wò bàbá o. má fi dán mi wò bàbá o. ohun ta kò dá mọ́ mi. ohun ta kò dá mọ́ mi. ohun ta kò bí mi mọ́. ìmà kì í ṣe pọ́ṣán mi o. Elédùmarè gbà mí lọ́wọ́ ayé no no no no àrùn mọ lówó àrùn mọ tálákà o àrùn mọ ọmọdé àrùn mọ àgbàlagbà o Elédùmarè má fi kàn wá kò má dá rárá kò má dá rárá o ó má ní lójú. Yeah ibi ni bàbá yìí sí ibi iná sùn sí tí ó ń wa wọ́n báyìí pé kí n wá. ẹ wá ń bẹ̀ o ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ o. bàbá má gbà fún fún bàbá má gbà fún àkàndá elédùnmarè tí ò ṣe farawé wàyé àríran àná bídán àrítọ́lá sílẹ̀ bídán ọ̀rọ̀ ọ̀dàkó arápá bá sọ òde ọ̀run ló ti wá o ọjọ́ ní nípa yẹ́bí ọ̀run ní lójú ààyè nọ́nọ́nọ́nọ́ báwí fún ni kó gbọ́ ká sọ̀rọ̀ fún ní kó gbà àwọn ìlú àfọ̀gbà ní ṣèwé àràgbà. wíbẹ̀ jẹ́bẹ̀ tólúwa ni ó àyè. Eh, eh. àkàndá Elédùmarè tàṣà lẹ́ṣà wọ́n bẹ nínú ayé. tèbí Elédùmarè ló dáhùn láti wá wúlò fún wa o bẹ́ẹ̀ ni. sì máa lóore tó bá ìwé lẹ́dùnmáre a sì máa la fọ́jú tó bá wọ lẹ́dùnmáre a sì máa la rọ̀ tẹ̀bẹ́ lẹ́dùnmáre ló dá áńgẹ́lì kan ni wọ́n wà màláìka kan ni wọ́n wà bẹ́ẹ̀ ni tó bá gbọ́ àfọ́jú tó rí náà sàn.